أعوذ بالله اسم العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أرنبها سيدنا علي سيدنا سيدنا زبير mama wa sayida aisha radiyallahu anha nígbà tí ìjà parí wọ́n ti fún mama wa sayida aisha fara sí madina àfáàdó ní walhamdulillah ìfọ́lọ́mọba ni wa raja aliyu ila kufa allati ja'ala maqarra al-khilafati ẹni àlè ìkọ̀ àpàrà sí madina lọ́dúnkùmá ọkùnrin àti kúfà ìlú ìfúnfà ẹ̀kùnfà ti islam kò ní madina lọ sí kúfà ni وديوا وجعل مكان خلافه دغني خلافه عجوكسي خليفه عجوكسي كوفه ان كانت مدينه كوفه هو لاني وديوا دي كانت ولاني جايجون ودي فارسل جرير بن عبد الله البجلي الى معاويه بالشام يدعوه الى الدخول فيما دخل فيه الناس sidna ali wana jarir ọmọ abdullahi abdujali lọ́nà tí kọ̀ yìí jarir bin abdullahi abdujali ẹ́ ìkómọ kọ́ ìgbéyàwó ni ìgbéyàwó ni جرير بن عبد الله البجلي ثمانين أبالي وانتو عمان كلمة فوق olọ́gbà àdíìsì ìkójọ́lélókù àti ìdáná oúnjẹ lókù ní ẹ̀nìyà òkú wọlójú ìkómọ wa ó di wa àtìjẹrẹ ìbínú àbúlá olóńgbé ọwọ́ aráyà nìṣẹ̀lẹ̀ gbogbo àwọn tó ń kóra wọn jọ nílé lókù tó ń dáná oúnjẹ wọ́n bí i òkú jẹ́ yìí ó dé wà nínú àwọn afá ní títí olùhabib báwo láyà ní ìsinlẹ̀ ọkùnrin àwọn ẹ̀fà àwọn ọjọ́ ilé lókù lọ́kọ̀ sílẹ̀ tó kánà oúnjẹ rárá ti dáadáa tẹ́ rárá ti dáadáa ìmọ̀ tó rárá ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹmọ tẹ́wọ́ fi kì í gbà ìjọ kan àti ọdí kọlẹ̀tì down to price tó ní dáwọn ní káwọn kan yọrí kúrò lọ́lọ́kùn náà mú ní wọ́n tọ́nà àti àmì wọn bẹ̀ ọba ní bá nílé owó ọwá owó ọjọ́ kejì àwọn àwọn àgbà yìí ọwá dìde òfin mọ̀lúmọ́lá àti àtàkùn ìjókòó tó wà ní ìsìn ẹ̀wò ó ní ní wọ́n tọ́nà àti àmì bẹ̀ ọwá dákẹ́ pẹ̀lú lọ́ntẹ̀lẹ́ láti fẹ́ lórí nígbàtí ó ti rí mẹ́wọ̀n ọ̀rọ̀ ẹmọ owó olóòtọ̀ wọ̀tánà tààmù àmì bá ọ̀gbẹ́gbẹ̀rẹ̀ ọ̀pẹ́ ní kíni amáràtì ìlúmíyà ó ti yọ ẹ̀yà ìgbòrodín ọkọ̀ wọn wí ni amánà ni ó di oh, very very important níbi tó lè lókù sallallahu alaihi wasallam obìnrin tó bá rẹ̀ kú ní bára jẹ́ lórí lọ́bẹ̀ pẹ̀lú àwọn aṣọ àbà arọ́ ti wá àdínbẹ̀ ó bí wa arọ́ ti wá àdínbẹ̀ láàrín sí ìnáwó mọ̀kàtọ́ bèèrè bèèrè ń bẹ̀ kí ni wájú wa lọ ẹni lọ ní àbá àtàwọn ìgbà bí ó jẹ tàbí irú tó wù mí lójú ó ní wa pẹ̀lú ìgbà táwọn bí wọn lọ normal ban lọ́gbà níṣẹ́ wọ́n wà ní ohun títà rẹ̀ akamu janayi big one sixty four orí mbẹ̀ ó sì yẹn ibú sí lọ nìyẹn tó kí ló tún fẹ́ tuntun náà bá ó sì gbọ́ká lọ lé lókù rí pé ajẹ́ ẹjẹ́ bínú mbẹ̀ àbọ̀ gbọ́rí pé àlọ́jẹ́ ẹjẹ́ bínú lókù ó bá ajẹ́ ẹjẹ́ الماء وصنع الطعام صنع فاني nǹkan méjì yẹn tó lè sọ̀rọ̀ kábẹ́ pẹ̀lú ìyá ẹ̀rọ àwọn ìfẹ́ kúrò tó fún ń dáná oúnjẹ àpá ìsìlímù gan owó tó mi pé ìsìlímù ìrò wọ́n ní ọ̀sán which means dáná oúnjẹ ń bẹ̀ dáná oúnjẹ ń bọ̀ mi tí wọ́n kẹ́ gbóúnjẹ wá ìsìlímù ìrò ń tà á tàbí fún yín ó di yé wa ó ti lọ always ẹ máa fara balẹ̀ ẹ máa tẹ̀lé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ọ very very important ó di yé wa irú àwọn kíì báyìí ilé ìgbàgbé rẹ̀ èyí ìgbàgbé rẹ̀ bin abdullahi abdulgali ọkọ rẹ̀ ó di yé wa ó ní ọwọ́ ara jẹ̀lẹ́ bin abdullahi abdulgali ilẹ̀ sham ilẹ̀ láàrin Madina bọ́sẹ̀rà àti kúfà ní ayé ẹ̀kọ́ ni ní ìpínlẹ̀ ìsìnlẹ̀ tó wájú òní gbogbo bẹ̀rẹ̀ wọ́n ó bí bẹ́ẹ̀ tí lásìkò ní Madina ojú bá sí kúfà ó wá rán yà sí Ma'awiya tẹ̀lé ó ìlà jòkó lè fi mà dákàlà sí náà wọ́n ní kó náà wá bẹ́ẹ̀ sí abẹ́jọba òun tí gbogbo èèyàn ti wá sínú abẹ́jọba ويعلمه بإجمال المهاجرين والأنصار على بيعته gbogbo àwọn muhajirun kúbi máa pé àwọn muhajirun tàwọn ansar gbogbo ilé àfóhùn sí na ali lọ́nà odidi amir mumini sana al muawiya ta tattulu katlatul usman حيث كانوا لم يختار مسلمون لأنفسهم حيث كانوا ثم يختار المسلمين لأنفسهم إماما نراه wọ́n lọ́dún sí ní Muawiya ní ìsàmì wọ́n ní rárá o kí ló dá fún wọn ní amir àti kí ló pa àwọn tó pàṣẹ ní Osman kí àwọn àdúró lórí àti ló pa àwọn sí ní Osman lẹ́yìn náà àwọn mùsùlùmí sì wáá jókòó wọ́n sì wáá yan àmírù wọn láwọ́ ìgbàpá mi rù ní ọ ìṣe òyọ́ pọ̀lọpọ̀ ní sí ní Muawiya kò kírìm fún kírìm àmírù ṣìkì wọn gbà pé àmì ìrùlẹ̀ tó wà ní sẹ́nàlì aláàrùn akọ ẹ̀wọ̀n tó pàṣẹ náà fún ọkọ̀ àbòsí gbogbo wọn náà gbà pé àmì ìrùlẹ̀ tó pàṣẹ náà fún ọkọ̀ àbòsí ni àti àwọn náà lẹ́yìn náà káwá sí àdúgbò àti àyè لأنه رأى أن بيعة علي لم ينعقد كافتراك الصحابة آل الحلة والأدب في òun lọ́dọ̀ tí ẹ̀ ráà anúgbẹ́ẹ̀tẹ̀ àlìké ìfẹ́fẹ́rẹ́ ìsẹ́nàlì jẹ́ àbíbù mi ní pẹ̀lú bẹ́yà pẹ̀lú bẹ́yà àwọn mùsùlùmí lẹ́mìtà àkàtà àkàtà kùdú ọwọ́lé aláàrẹ̀kọ́ Àdékù gbogbo wọn tí wọ́n gbìyànjú náà wọ́n á yà mírù, àbáwọ̀ ara ọ̀, àwọn fara máa. وتتم البيعة إلا باتفاقهم بيعة بالدواء يقولوا يتلقوا شهادة وهين ولا تتم بالعقد من تولاها من غيره ربما fún wọn ni àmì ìlú àpè ibi tí láti kẹtẹlẹ láì sí àwọn sọ̀rọ̀ ìbẹ̀ àwọn ọmọ nǹkan lè mìíràn àbí díẹ̀ àwọn díẹ̀ nù wọn جعل رضي, رضي الله عنه قصاص على قتلة عثمان الواجب على المسلمين قال بالسيف كونديشن àwọn tó pa sínú Osman láti fẹ́ tó ní sí àwọn tó tó bẹ́yà ní àìmọ́ mọ̀gá tó ní ẹgbẹ́ pa àwọn tó pa sínú Osman awwal wájib ala muslimin sílé ní àkọ́kọ́ wájib ala musulmi walladhi yutalibu bihi waliyu summa qara imaman amúrò fúlàní lẹ́yìn náà ètò wa gbé àwọn àwa ẹgbẹ́ tó yọjọ wọlé rẹ ẹgbẹ́ àwọn wọlé rẹ ni wọ́n bìtọ́ọ̀lì àwọn ni wọ́n gba bìtọ́ọ̀sì yẹn lẹ́yìn náà fún màsára ìmáàmù amúrò fúlàní lẹ́yìn náà ìyá amírù mùmìnì yóò jẹ́ nígbà tù لم يكن معاوية يأتم علي رضي الله عنهما إنما لاتي على عثمان جاء حشى بالله

وقد كان إذا وجه ملامته إنما كان يوجهها عليه في سكوت إسحاق ثم لم يكن سيدنا علي كيوم في بلمه في بلمه كيوم في ذاكه في ذاكه لو يعود سيدنا عثمان سرون قاري كما ذكر ذلك علامة ابن خلدون في مقدمته التاريخ تاريخي جاء سواء أما خلدون ويسمى المقدمة تلا أنه تتارك تلا تارك أما علي رضي الله عنه كان يرى أن البيعة البيعته قد تمت من تآخر عليها بالاجتماع بالاجتماع عليه بالمدينة دار النبي صلى الله عليه وسلم وهو موت من الصحابة كان علي أموك يا رأى وانت سنة معاوية ويتكنيوي يرى أن البيعة تقول بيعة يوم يسكن المدينة تمت وتكريت تكون ولدمت من تآخر عنها بمن تيو سنبه تيو سنبه تتكاد نوريه وهو فاق وتتكاد نوريه تآخر عنها وديوع بإتمام السماء عليه بالمدينة وعمتات وعمدينة وتتكاد سنبه ثم فتوى على المدينة وتتكاد وتتكاد مدينة دار النبي صلى الله عليه وسلم موطن الصحابة àwọn oúnjẹ ní ibùdó àwọn ọjọ́ àlẹ́ Muhammad sallallahu alaihi wa وأرجع الأمر إلى القصاص في قتلة عثمان إلى اجتماع الناس وإفتار كلمة تمكن اينائذ مما يجب أن يفعل طبعا الدين أعطى وتوقع سيدنا عثمان أما أرجع الامر في القصاص قبل كي أرجع الأمر يعجب لنا عثمان إلى اجتماع الناس شايف أبو يمكنكم وإتساس كلمة تحبطكم مكان حينئذ مما يجب أن يفعل من تأسك تكلمون بنا ومن ذلك حتى من لم يبايعه خارجا عليه قوار كدوم بنت قاتل مبايع كلهم بمعاوية على كل يوسف بن يحل له قتالة أبو قتالة بيراني فخرج jáde pẹ̀lú ọmọ عسكر بالنخيلة وقوة وصجة wọ́n kó النخيلة سلم عليه من ابن عباس من البصرة واختلف عليها بيادا ابن ابن عباس من عبارات البصرة ومن قبل البصرة وفي جزاج وفي خليفة البصرة ثم كلم صلاعيه لين وقالوا يدوا يدوا أبعى جيوش أكافلا من محاربة آل الشام يكفي في مسجاته قبوات يكفي عن ذلك وراء الشام لإجبارهم على دخول فيما دخل في الناس أي ثلاث يوم كونا هو إن كان يدوه وكاف السفين إذا لقوا السفين فابعي يقولون قام more than 15,000 صحابة 15,000 صحابة ما فهمت ọlọ́ba kú sànù wa abdullahi bin umar radiyallahu anhuma báwọn dẹ́kun bani hayya ala jihad al-kufar ajib bani hayya ala jihad al-kufar olùwọ́ dáhùn bani hayya ala jihad al-muslim wàlá ajib ala zari kọ̀sọ̀kọ́ ti ma'áwíyà kọ̀sọ̀kọ́ ti alì wọ́n ni ẹ̀dẹ́lẹ̀ àwọn gbógun jẹ́ àwọn kòfèrí ni wọ́n máa gbógun ní musulmi ọmọ yà òun kọ́ lọ́ba àwọn sí àwọn ọmọ pé múnáfì wọ́n ló mú ìtọ́ ọmọ kọ̀kẹ́lẹ̀ ọlọ́run wa kó sànù wa adúláyà bí assalamu alaikum warahmatullahi wabarakatuh